so ooru mu yes don't complain o a ṣẹ̀ṣẹ̀ rí ooru ní o ẹ má complain rárá o you prefer the cold now no, I prefer the summer o me I prefer the summer o summer you can cold you o ma di ara mọ́ ẹrù tó máa dì mọ́ra ẹ báyìí wá wá wúwo wá ni ẹ má bínú fóònù yẹn gbóná ó off nǹkan tí that's funny thing about iphone yẹn it's uh, i don't know why iphone bíi ti ẹ̀ mọ̀ bóyá ṣé wọ́n wà dúrébù ṣá wọ́n kàn wọ́n ni wọ́n wèrè náà wọ́n. so as i was saying they now under french they always slow down children and especially although it's not me my daughter alone I don't want to be personal about it is um, that school the French you got to but if ìgbà tí want to slow ọmọ mi down ní ṣẹ́mọ̀ nísìn ẹ ti gbọ́ rí kọ́mọ wà ní final year kán dẹ̀ fi ọmọ yẹn torí French just because of one subject kán wá fi ọmọ yẹn French yẹn kán wá fi ọmọ yẹn kán wá gbé wá down below one level ṣètòní understand? pé if he care is not taken tọmọ yẹn bá parí school yẹn wọ́n wá ní kó tún lọ sí another school to go and face that one year because of French you understand me and I train my daughter she she's French yẹn she speak French she's right French she's good in French it's because I have a lot of things on my head and I don't want to I don't want to carry too much things on my head that's why she can be my teacher bó ṣe wà on French she can teach me but I don't just have space for now I don't have space here for any other you understand me hey I want to survive I want to pay rent I want to do this a lot of they giving me a lot of trouble we've been through a lot of things we lost many things and then I'll be you know so because of that we try to go share sórí ọtútútútútútú nígbà tó fún ní schedule yẹn tí fún ní kíní yẹn nígbà yẹn they send a lot of children out to go to the school that was about two years ago is it up to two years it's a year plus now so because of French o oh, and it's in advance that advance yẹn mi pé brilliant class àwọn ọmọ tó wà tó brilliant ṣe ti understand advanced class ẹni tó bá wà ní Canada you understand what I mean jọ ordinary class wà so advanced class yẹn bí àwọn ọmọ science àwọn kankan bẹ́ẹ̀ yẹn brilliant ṣèkínní but despite the brilliant uh, class despite the brilliant class if e dey zero there is no error wọn kàn believe pé to satisfaction ni or wọ́n ti believe pé wọ́n fẹ́ nígbà yẹn bóyá wọ́n frustrate you wọ́n they want you to me my belief bóyá they just want to they believe that you know they just want to deny you because of uh, um, French or or vetting. so I now said to my daughter don't worry what can we do you have to schedule another school you understand me so to carry that French and uh, that's why we we do something we call so that one if you want to go to another i mean another level ó fẹ́ lọ sí eh, another i mean level of education like i don't want to tell you now we won't be waiting understand because if you don't do that French see ẹnìkan one teacher i believe that teacher purposely and deliberately wasting those children's time because if people test my daughter when she speak and when she's writing you know that she's okay okay huh. so but I don't need to tell people that my daughter is okay oh, because what, when you tell when you say this on social media now when she go to school next time purposely and deliberately they can do something you know the way people do we have bad people everywhere we have good people everywhere so I don't want that we like I schedule my own to go. To, it's not the same school that I want to. Of course, I cannot compare myself with her. So I schedule. I wanted to go and upgrade myself, but I'll be paying money. And I look at it also. It's like wasting my time because um, a lot of people they've been trying to reschedule and redirecting my life, which I don't like. I don't want people to force me to do things. You understand me? And I don't want to do things because of the opinion and the, because of the way people see it and because people are doing it you understand what I mean because a lot of people go to school they don't make money from it but whatever I study whatever I do now I want to make money from it he has to feed me he has to put food good food on my table he has to clothe me he has to even buy me a house okay so that's what that is it I don't want to do things because of funds I don't want to do it because of, I just want to have it and people to clap for me. No, no, no, no. I have a mission and I have a purpose and I want to do things according to the Spirit of God in me and things that will sweet me, not things that will sweet others. All right? So she have an exam. Apart from the one that is doing honor school, she have another exam because you have to do exactly what so to match because they want to systematically delay her again. Okay? So I don't need to tell you this. For those people who understand, they will know. But because I say I have an exam, a lot of people have been feeling, oh, baby, I cannot commit crime. I'm not a criminal. Okay? Ha. So, one thing about me, one thing about me, I believe so much in God. The enemy may plan something for me. They may want bad things for me. They may push me, want to push me away. But that area, they believe that is bad. But there's also good thing in that place tí wọ́n to pé wọ́n you understand what I mean it happened to Abraham Abraham Lot Lot nígbà tó dé you know because of wickedness and because they believe they want to mock Abraham wọ́n bìlí pé ẹnu wọn gbọ́rọ̀ wọ́n rí ṣòro pé Abraham àti Sarah o ó ní problem òun náà dẹ̀ ní problem kí ló ní barrenness ni wọ́n wà barren nígbà yẹn so àwọn tí bí kẹ̀dẹ̀rẹ̀ wọn nírú problem yẹn ẹnu wọn gbọ̀rọ̀ nígbà tó wáyá wọn trouble because of trouble and they believe that we can live it without this person wọ́n gbàgbé gbogbo ore tó ṣe fún wọn gbogbo ore tí Abraham gbé tó ṣe fún lọ́ọ̀tì kò rántí kankan lọ́ọ̀tì kò ní mission nínú mission kò dẹ̀ ní dream nínú dream Abraham bọ̀dá Abraham Mr Abraham òun ló vision òun ló mission ẹ̀ òun ni wọ́n pè jáde pé kókó ńlé wọn ò ní pé kó gbé lọ́ọ̀tì dání bọ́tí nítorí pé ó lọ yẹn ọlọ́run tí ọ̀dẹ̀ jẹ́ kó tí ò pè wọ́n gbà yẹn ó mọ nǹkan tó ṣe because ó mọ̀ pé ó ti rẹ́ anybody kó tó di pé ó dá wọn ó mọ everybody ó mọ̀ pé wọ́n máa fún problem but lọ́ọ̀tì tó torí heart good heart i mean torí Abraham good heart ó gbé lọ́ọ̀tì dání lọ́ọ̀tì wá fòrò ẹ̀ gbà tó wá yẹ nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ká má fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀pọ̀lọ̀ gbà tí mo tó wá dé ibì kan abraham ó tún wá sún abraham àti àti sarah torí èébú ìpọ àti gbogbo ẹ̀gàn pọ̀ ó ní ìwò oṣù ọmọ nǹkan wá mú gbogbo nǹkan tó bá wù ẹ́ sì kó máa lọ èmi ni mo sọ pé pé ní kúnìyè mo gbà ẹ́ gbọ́ ṣùgbọ́n listen you can go and let me have my peace tó bá ròyìn pé torí téèyàn bá ti sìn yàn ń gbà yẹn o gbúdọ̀ fún ní nǹkan kan ó lò máa kó nǹkan kan ó ní mú anything tó bá wù ẹ́ kó tó béèrè ó ní mú nǹkan tó bá wù ẹ́ kó dẹ̀ wo òkè kó wo east kó wo north kó wo west kó wo south look look very well sight them very well choose anywhere you want and let me be ó dẹ̀ ní ah ìyàwó àtòun náà máa tún pé ah ọpẹ́ o àwa tá a láìka yẹn yà fẹ́ lọ free àwa fẹ́ pé we are okay àdàbí wọ̀ ó kó gbogbo nǹkan tó wù ó wá wọ òkè ó wá rí ibì kan iná wà ń bẹ̀ wọ́n pè é Sódómù àti Gòmárà ó wá rí nínú ó máa rí lókè ó dẹ̀ máa ń gbọ́ pé wọ́n máa ń play sound ńbẹ̀ oríṣiríṣi nǹkan máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ ó wá ká sáré ó lọ bẹ̀ ó kó ẹrù gbogbo tó jí kó lọ́wọ́ Abraham ó jí kó ni o Abraham ló ní kókó bọ̀ tó mọ̀ pé òun ò qualify bù torí Abraham ló ní Abraham náà kì í náà ṣe pé inú ẹ̀ dùn ìkókè o ọmọ ọ̀dọ̀ rere wá máa lọ ó tún àkókò kí n yaṣẹ́ fún ẹ bọ̀ tó rí pé wọ́n ń fòrò òun ni torí wọ́n fẹ́ lọ ó dẹ̀ ti mọ máìdì wọn pé you want to go àbí go go and let me be fíbílẹ̀ pẹ̀lú ọlọ́run ó wá kó gbogbo ẹrù yẹn lọ́ọ̀tì wá kó pẹ̀lú ìyàwó àti gbogbo wọn wọ́n wá kó ẹrù yẹn wọ́n bà sódómù àti gòmárà lọ ṣó ti yé sódómù àti gòmárà tó ń bà lọ yẹn ẹ yo gbàtọ́ máa débẹ̀ àwọn èèyàn tí ó wà ń bẹ̀ wọ́n burú kó tó di pé màtó tún débẹ̀ tí Abraham débẹ̀ wọ́n tún wá burú jù bẹ́ẹ̀ lọ gbàtẹ́ Abraham wà ń bẹ̀ wọ́n burú àmì kọ́ tó débẹ̀ káwọ́ lọ́ọ̀tì tó débẹ̀ àwọn aráàlú yẹn burú pàtí lọ́ọ̀tì wá débẹ̀ wọ́n wá bu ògiri irú ni wọ́n bù tẹ́lẹ̀ wọ́n wá bu ògiri sí ọlọ́run ògiri tí wọ́n bù yẹn wá ń rùn pẹ̀lú irú àti ògiri wọ́n bù papọ̀ òórùn yẹn ń dé ọ̀dọ̀ ọlọ́run lókè ọlọ́run ni à ó tó àkókò láti lọ bẹ àwọn iléèwé ó ti yẹ yín ó wá rán gẹ́lẹ́sì kó tó lọ ó sọ fún Abraham torí pé ẹni bí ọkàn ọlọ́run ni ó ṣàlàyé pé ṣé ọmọ pọ́pọ́ ti ṣèlérí fún wọn kò sí tó lè ṣe tó ráṣìírí mi bẹ̀ pẹ̀lú àwọn èèyàn mímọ́ tí mi ní fi wọ̀n ẹ́ nǹkan báyìí báyìí ló ń ṣẹlẹ̀ despite pé wọ́n ṣèkà fún ẹ ìwọ nínú rẹ̀ ó dẹ̀ lọ́kàn rẹ̀ sí wọn mo sì sọ fún ẹ torí ìwọ lè yan tèmi ọlọ́run dẹ̀ sọ fún wọn be careful ọlọ́run sọ fún wọn ó sọ fún abraham ẹ mọ torí torí pé ẹrù tó ń kó lọ yẹn ẹrù abraham ni kì í ṣe ti lot ṣó ti yé yín lára nǹkan tí ọlọ́run fi sọ fún abraham gbà yẹn ó ní wípé oògùn abraham ni sodomu àti gomora tí ìbá jẹ́ pé lot ó sáré lọ claim bẹ̀ tí abraham bá fi fẹsẹ̀ tiẹ̀ síbẹ̀ òun máa develop ó máa change ibẹ̀ yẹn ni ibẹ̀ yẹn máa gba ó máa dibi ti ọlọ́run ṣùgbọ́n nítorí pé lọ́ọ̀tì ló lọ bẹ̀ tó ti jẹ́ pé ẹni tí ò ní ìbẹ̀rù ọlọ́run tó ti ṣe ibẹ̀ yẹn ọlọ́run sọ fún Abraham ó ní mo fẹ́ nǹkan báyìí báyìí ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n tí bá lè réyàn báyìí báyìí ọ̀tọ̀ ọlọ́run náà ti mọ̀ pé òun ò ní rẹ́nìbọ̀dì torí ẹni tó ní pé fámìlì Abraham yẹn ó béèrè fún àmì yẹn ìyàwó àtọmọ yẹn wọ́n béèrè fún oyè ríṣò yẹn wọn ò rí jẹ́ kò kò kò kò kò produce ẹ̀ because èèyàn bú èèyàn rẹ kò sí òrèrè kan nínú wọn ṣọ́tiyé di ìwà olè ìwà jàgùdà ìwà jìbìtì jẹ́ kí n gba bíbá ẹjọ́ so anyway wọn ò ṣáàrí o ó ti yẹ yín ọlọ́run béèrè wọn ò rí wọn ò rí ẹni sìn tí wọ́n lè fi dá sódómù àti gòmárà dúró látara lọ́ọ̀tì tó ti gbé pẹ̀lú tó kúrò nílé pẹ̀lú abraham tó mọ abraham ṣó ti yé yín tí ọlọ́tí abraham máa ń pe ọlọ́run lójú ẹ̀ tó ń ṣe dáadáa lójú ẹ̀ you understand wọn ò rí ẹyọ kan ó ti yé ọlọ́run nù bẹ̀ ó ti yé yín mẹ́yìn. nítorí pé ọlọ́run ṣe kí ni gbogbo nǹkan tí wọ́n bá gbà lọ́wọ́ ẹ ọ̀lọ́fúlì ohun tó bá gbà lọ́wọ́ ọmọ ọlọ́run ọ̀lọ́fúlì wọn ò kí fi ń kú nǹkan tó o bá gba <laughs> mo máa ń sọ̀rọ̀ kan máa ní èmi tọ́lọ́run lò ẹnìkan lòun fẹ́ lò mọ́ wà á ní problem ó ti yé àwọn èèyàn dẹ̀ máa ń dira pé a ní problem o akọ̀ fi kálágbe ni o wọn ò dàbí ọmọ ọlọ́run bí àwọn abáyé tá a máa sọ pé ọlọ́run mò ń wọ́ ọmọ mi tí bímọ àá sọ fọlọ́run tá a bá tí bímọ ọlọ́run mò ń wọ́wọ́ bí mi tí lówó wọn á sọ fọlọ́run ọlọ́run mò ń wọ́ ọlá torí mi tí lọ́lá wọn á sọ fọlọ́run gbogbo tó bá ń fẹ́ wọn máa sọ fọlọ́run wọn kì í pretend people of God original child of God ṣé ti yé but àwọn eléyìí wọn náà bá wà òkè wọn máa láwọ tiwa òkè ṣé ti yé bẹ́ẹ̀ so ní tí mò ń sọ nísìn náà ni wípé búburú ni ọ̀tárò ọlọ́run máa sọ gbogbo ẹ̀díire fún wa ó di eyín bẹ́yẹ àwa jẹ́ àbáṣẹ́dọ̀ tá a bá ṣe pé ṣé bíbá yìí ni ṣá ṣé ó lè wà bí. yesterday agbábíbá yìí lánàá dára ó dẹ̀ pé kò sọ náà not this place. okay okay okay. so mo wá rò ó pé ẹ mo fẹ́ lọ sí school yẹn it's going to be tough for me to n bá fẹ́ lọ ṣe exam kan sìn i'm not speaking french ẹ máa gbọ́ o i'm not speaking french and kò dẹ̀ sí exam tí mo fẹ́ lọ ṣe ń bí sìn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ́ bàtà kọ́kọ́ dé yẹn wọ́n máa fún wa ní grace in translation but kò sí exam kan tí mo fẹ́ ṣe ń kú bẹ́ẹ̀ tì sí tí mi ò nílò o tí mi ò ní ṣe french and i put down my own èyí tó fẹ́ lò láti jẹ́ kó ọmọ mi lè tún waste another time pẹ̀lú gbogbo time tá a ti lò yẹn we have to call the system so that you can get the system so láti àná yẹn tó ọmọ mi ti ṣe yẹn because they are expecting me to go for my exam my daughter now go to exam èmi lè focus attention ṣé mo tán ọmọ yín ni why you worry for me i'm a business woman If you want to help me, you let me go for the, my, my business. Not that you be monitoring me. Wàá my lọ fún mi ní I will be better in my business. Okay? I'll be better. And if I want to now go to school, okay? If I get, if I have a place, a grace of English alone, then I won't bother myself. But this thing, Kisha, do you know how many stress àwọn ọmọ kéékèèké gan-an tó máa ń ní kó compared to àwọn àgbàlagbà? oh i want to buy banana i forgot another day ẹ ti understand stress àwọn ọmọ kékèké wọ́n ní stress láti learn talk less of àwa tá a ti dàgbà báyìí mo ní a lot of things láti ṣe lórí mi so i drop my own for her to be to complete to do her things and i take her around i have to take her there. gbóná it's working. okay o kò ní finish ìsìn wọ́n flag ẹ̀ ní okay wọ́n flag ẹ̀ ń sìn kí ni mo tún ṣe fún flag yẹ so I have to drop my own since I yesterday yẹn tí wọn bá ti rí nǹkankan pẹ̀lú mi tí wọn bá ti fẹ́ information pa mi they be worried. what why you better face your life what I need from people is to patronize me or you even borrow me money to start business car business ni mo ṣe ó ti tán ọ̀dà don't monitor me torí tó bá monitor mi for evil má fi èpè pa ẹ́ dànù èpè bẹ́ẹ̀ ni èmi pásítọ̀ ilé pèlè mi bẹ́ẹ̀ ni mo dẹ̀ fi jọ àwọn àwọn tó ti pè nínú bíbélì mo fi jọ Mósè mo fi jọ àìsáyà mo fi jọ jerimaya mo fi jọ gbogbo àwọn wòlíì dáadáa tó wà ní bíbélì ni mo fi jọ mo fi jọ in fact kò sí gbogbo àwọn tó jẹ́ wòlíì ọlọ́run tòótọ́ wọ́n ní ẹ̀bùn méjì méjì bẹ́ẹ̀ ni ọlọ́run tó da ayé àtọ̀nà ọ̀nà méjì kan ló fi síwájú èèyàn ikú àti iyè èwo ni kú yẹn èpè ló ń jẹ́ bẹ́ẹ̀ iye yẹn jẹ́ àdúrà fún àwọn èèyàn tó bá ṣe dáadáa tó fẹ́ kó wà láàyè ẹni tó bá fẹ́ kó kú èpè ló máa gbà ẹni tó fẹ́ kó máa ṣàṣe tì èpè ló máa gbà ẹni tó ń wádìí fún ibi èpè ló máa gbà ẹni tí òde rere tó fẹ́ fún tó fẹ́ máa dí lọ́wọ́ èpè ló máa gbà ẹni tó jà ẹ tó lòun lè tẹ̀síwájú èpè ló máa gbà ó ti yé bẹ́ẹ̀ so ìyẹn bó ṣe jẹ́. Yeah, bó ṣe jẹ adé la fẹ́ ṣe kankan a lè the traffic is very hot you can see now if somebody wants to go out okay yeah. you have to go early. ẹnìkan ní assistant Jésù orí ìyá ẹ burú ìwọ́n tó pè mí láti assistant Jésù orí ìyá ẹ ó burú orí ìwọ gọgọ fúnra rẹ tó wá orí ẹ burú àwọn aráalé yín orí wọn ti burú tán aláyé bàjẹ́ alright mi sọ pé mo hundred percent but bíbélì sọ pé wọ́n before now be blameless ẹni tó bá dẹ̀ ti fẹ́ sùn yẹ kò kí n bẹ bó para ó dẹ̀ sọ pé ká má ṣe fi ìdàpọ̀ dọ́gba pẹ̀lú aláìgbàgbọ́ n táwọn olórí burúkú bá ń ṣe àwọn òbá àníbá wọn ṣe ó ti yé so má dẹ̀ má dá sọ̀rọ̀ tí ò bá kún ẹ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn olófò níbi tẹ́ máa kú sí lẹ́wà yẹn ẹnu ẹ̀ lẹ́wà yẹn tí òkè bolówó ni. ẹnu ẹ̀ ah ní àpò I'm feeling thirsty I feel like eating something like no problem. tiẹ̀ dúró síbẹ̀ ni ó the only black person tó wà nínú ilé ni ó hm? the only black woman yẹn to tó ra lé síbí Oh, that was her? Eh? Was that her? Yeah, that woman. Tamari once in a while. I want to park. I don't want to drive when I'm. So since that day yesterday, you know, and uh, the school, they approve something. They just need um, but don't approve yet. Yeah, the first school yeah, what what we submitted, they now said because of the new law and everything, they now asked me to to do one exam. And uh, in that exam, I'm going to face my uh, French. I'm going to face French also and I will not be able to do it and I don't need to disgrace I don't need to worry myself okay I don't need to worry myself because I'm not Sarah okay so since that yesterday that they noticed that oh they now believe her ah na she send her daughter that's what they are thinking oh maybe she send her daughter to go and sit for her God forbid I'm not a criminal like you guys gíṣẹ́ yìí olólùfẹ́ mi o oh. ẹ̀yin criminal They come, máa follow èèyàn for for to bring that person down you follow me to bring me that the Lord will bury you alive bọ́n ṣe bury bad alive wọ́n máa bury her alive ni. ẹ mọ kéèyàn máa ìtìjọ gbọ́dọ̀ máa fàyọ sùúrù jẹ ẹ kó sì lọ ẹ kó sì lọ ìgbà òfin. ẹ má máa tag mi ní nǹkan tá a bá ti láàfẹ́ ti rí báyìí ẹni tàbí tó tag mi àwọn sọ pé ẹni tó tag mi kò dẹ̀ ní jèrè ẹni ìwọ tó ní kó tag mi ò ní jèrè ìwọ náà tó tag mi ò ní jèrè ó ti yé mhm. tó bá jèrè ó máa bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ don't tag me. olè yẹn ń kọ́ fún mi nọ́mbà ìfún it's hot okay so all what they are trying to do to waste ahead. So the exam that you're supposed to sit for, I cancel mine. They calling me. It's not the same school. So my own, I know why. So all the gbogbo tí mo fẹ́ sọ fún yẹn náà, á ti yé àwọn kan, So ó ti yé Whatever they can, anybody leave fi dá I'm trying to, okay? Mi ò kì í ṣe báyìí èyí mo ní nàìjíríà tí mi ti rí yẹn mi ní láì láti máa ṣe báyìí báyìí tó máa kà mí mọ́ nǹkan kan tí ò ṣe because àwọn òlẹ́ni tí ó ń speak fún àjọ ọlọ́run lọ tọ́lọ́run má dẹ̀ ń speak fún wa yẹn ẹni tó fọlọ́run ṣọ́ ni kò gbúdọ̀ lọ fi okùn ọ̀gẹ̀dẹ̀ kó máa lọ fi gun ọ̀pẹ ó ti yé ò gbúdọ̀ lọ fi gun ọ̀pẹ. How are you? I'm good. I'm fine, thank you. Calling me. I was thinking about you today. Oh, okay. The money is ready. You want to give my daughter money? Do I want to what? The money. I want to ask you because the money, eh? Website. The website. Yeah. You know, because she need money. You know, she she has not paid for her school fees. Actually, that time I gave her that money. She invested. Up... So hang on a second. You can. This is why I was gonna actually call you. I just did this with someone yesterday. You mm. can request and send an email, and she will get her money back. Okay. Yeah. So I will give you the email. Okay. And actually, I will. Uh, do you want me to send it to you or to her? Okay, send it to me or to us. We can send it to me. Uh, because, but I see you request for your money because I see you are using big car. I said maybe no, your. I, I You got into a car accident? I got into a car accident on March 28th. Ah. My car was totaled. It's not like I have tons of money. And you know what? I have to tell you, when I saw you drive by and I was talking to my brother, that was the first thing that came into my mind because I, I said to myself, I know the way you think. That yes, that you I got the. No- wait, wait, wait, wait. Just let me let me explain something, okay? All right. I am not. I'm not here to mess you up or to take advantage of your daughter. I was here specifically to help her. That's why I sent money out of my pocket to help her low because she didn't understand what was happening, and I knew you were upset. That was the number one thing. Number two you, well, I, I mentioned it to her when I found out when uh, of the eclipse that the U.S. is closed down. They're not opening it up. So the company has reimbursed already $40 million worth of money to the people that had put money in to get it out. The company is not a scam. It's the regulators, the government that has put a stop to the transaction. Okay. So the Canadian market, they are trying to see whether or not the regulators will understand what they're doing and to bypass the situation. We don't know what's going to happen. I just spoke to a girl in Saskatchewan today, and she basically told me that two of the ambassadors that have over $6 million in the platform flew to Dubai because the company is out of Dubai to find out whether or not their money and whatnot is secure and whether the company has money to pay out everything. They left there. They're very comfortable. They're not taking their money out. I'm not taking. My money's still in there. Okay. So you know you know what happened. My you know. Brother, hang on. My oh. brother took his money out. He got eleven thousand US. He he got out what he put in. Oh, so if my daughter should call now, they, she going to get her money back. Oh, please. Oh, please send an email right now, right away. Okay. In fact, so that you can have. Eh? What about? You, they say by email you send message to them. Okay. What type of message is he going to send to them? You, you can just, you know, say her name, um, that she was in the platform in GS Pro since whenever she started, and that um, she is requesting a refund. Okay, so that she okay. can. Okay, and thank they, you. They will then send you an email back requesting what it is that she needs to do. Okay, okay, okay. Okay. Okay. okay. Bula, Bula, yes. I want to get something clear to you. You know. I I'm doing something right now that I started on Tuesday. Okay? mm And I had to borrow $2,400 from a friend of mine in Toronto who told me about this particular thing. Okay. Mm-hmm. And I have made, like, not in my pocket, but has accumulated some money. And these are things that I like to share with people that I know that need money. Yeah, I, I need money. If somebody can lend me money to do business, I no, no, no, I don't I, I cannot put my meet me. It is only. The reason why people lend me money is because they trust me. Oh. You don't trust me, Bola. Ah, I I don't trust. Oh, sorry for that. Okay. No, you don't. You know why? A lot I of people. In, <laughs> I actually, seriously, seriously. No, no, no, wait, just a second. Just a okay. second. I'll let you talk in a second. Okay like I said, I am not here to screw anything. I came to you about my ASEA thing before, whatever, because of your blood pressure and this and that. You took the product for a month. I understand you didn't. I don't have blood, blood pressure. No problem. No. Problem. I don't have blood pressure. But the, no, you you told me you had high blood pressure for sure. You me? me I never said that. that. Never in my life. I've never. When I go to the hospital, even when I go to work, when I ask them to test me for me, no, I don't have it. Blood pressure, báwo. It doesn't matter. It's okay. I'm just telling you that when I know Ṣé máa ní blood pressure You cannot Canada one. wọ́n lọ hospital. When you when I know people, I try to help them. That's what I do. Okay? Please send the email. Go It's part of the car. Okay, you know what? Let me just send you the email. Yeah, we speak later. Okay? No. Yeah, thank you. Thank you. Yeah. Let me mi ní blood pressure mi ní o ọlọ́run dẹ̀ ní jẹ́ ní àwọn tó dẹ̀ ní ọlọ́run á wò wọ́n sí ọlọ́run jọ má jẹ́ ní o má jẹ́ kí blood pressure má jẹ́ ó fòmọ́ mi o torí èèyàn tí ò ní tó lè lọ sí hospital kan tó wọ́n ní fún ẹ ní oògùn pé o ní flu bákan ṣe fẹ́ kọ́ mi recommend oògùn fún yín mi ní ọlọ́run ní jẹ́ ní o bọ̀tí tó ṣẹlẹ̀ ní pé ah, wọ́n tún fẹ́ introduce mi sí mi ní ìṣe ọjọ́ yẹn gbà tó ń introduce me dey do all this secret tó ṣe bẹ́ẹ̀ tó bá lówó ló máa kówó kan síbì kan tó bá wà wọ́n máa ní kó invest owó tó yẹ pé tó bá anyway ṣá ọkàn mi kàn ní kí n pè náà nísìn kí n tó wọlé ni at least tó bá tiẹ̀ fún ọjọ́ yẹn you know when I have that money I just say okay dollar I mean Sarah hold this one for your school fees I have not paid for the school fees yes but when she was disturbing my daughter say she say she will invest because she said she's going to be getting something every week like that. But she didn't get anything. And I asked people, after some time, they said they closed it down. The money is not much, just one thousand. But the school fees that she wanted to pay was five something there. Then she will use the remaining one to do her hair. And since that time, Papa is going to be because when anytime I have money, I just, you know, there's money I'll just give, you know, we book the money for whatever we want to do. Like school fees, we know. We want to buy some things, you know. And uh, my daughter said, ah, but they said it's going to be in the morning. And the money that I put there will be still be there. I said, are you sure? And it didn't bring cover, didn't increase. And the other time, for you to know that some people are actually talking to her, she really listening to me. Um, like anytime she says she want to do something, she I patronize her. You can see me now. She says she want to come in today because she said there is another one going on right now. And she borrowed money to invest in that one. Mo ní ṣé mi ló máa lọ borrow owó màá invest ẹ̀ síbì kan. Ẹ̀yin ọmọ tẹ ẹ̀yin tẹ ti pẹ́ mi tẹ lówó. Mọ́tò ẹ̀ insurance ẹ gbé nla, ńlá tí wọ́n millions of dollars. Òun lo Audi tẹ́lẹ̀ no Audi ló ń lo Audi Audi eight eighty àbí abdi kiri kan eight ó mọ́tò yẹn bàjẹ́ bóyá ló accident wọ́n gbé mọ́tò tí kí lórúkọ mọ́tò olówó Canada kí lórúkọ mọ́tò yẹn Tesla Tesla no kì í ṣe kékeré ẹ̀ ní o the biggest one ni ah. wọlé náà wọ́n gbé ẹ́ dúró wọ́n gbé fún you understand me ọdún tó bá ní insurance ṣé tó bá tẹ̀ ní insurance tó bá bàjẹ́ tí mọ́tò bá bàjẹ́ insurance ò ní gbé mọ́tò ńlá yẹn fún ẹ á gbé size mọ́tò ẹ fún ẹ ni mọ́tò tesla yẹn ló gbé òun lo audi lẹ́sẹ̀kẹsẹ̀ bí ìwà kó tó lo audi kó tó lo tesla yẹn mo ti gbọ́ lórí mídíà tí àwọn kan tó ń gba go for me nísìnyí tó ti sọ pé à mọ́tò táwọn tẹ̀ ló ń tesla ní tó ń ṣẹlẹ̀ nínú ilé mi wọ́n máa sọ lórí facebook ayé yín máa bàjẹ́ sí mi lọ́wọ́ ẹni tó bá dá sọ̀rọ̀ yín ẹnu ẹ̀ máa kọ́ mí tí ìráyè mi ọlọ́run ilé ìdìmọ̀ rẹ̀ ń gbọ́ ṣé ẹni mo kàn ní mo kàn rántí ìsìnkí tó gbàgbé kó tó escape mind mi tesla ni ọjọ́ yẹn mi náà ti wá wípé ah, à gba tí mo tiẹ̀ nídìí owó ẹni pé mọ́tò yìí gan kì í ṣe rọ́ mọ́tò yìí mo gbé sórí mídíà pẹ̀lú àwọn mọ́tò ọ̀dà mọ́tò you understand me for me just to you know gba tí mo lọ bèrè tesla yẹn mo yẹ tó ń san lóṣù tesla yẹn tó bá fẹ́ rẹ̀ tí ó máa san lóṣù ó dàbí pé o lọ ra higher purchase náà ni a lot of money bóyá kò ṣe ti bíbá ìdẹ́ yàtọ̀ sí ti other country bí Europe tó máa san one thousand six hundred ìlẹ́mọ̀ irú South Africa ń sì o lè san bíi one thousand kò ní tó yẹn bọ́ ibi bá mo lọ bèrè ni mo dìídì lọ bèrè ni èmi náà lọ bèrè ni mo bèrè bẹ́ẹ̀sì àwọn category. ẹ̀ tó bá fẹ́ rẹ̀ntì ẹ̀ ní month you pay like four thousand plus five thousand yes in a month mọ́tò yẹn ó lóun lọ ya owó yẹn tí owó yẹn ò bá tí ò bá yíìdì fóun Come tọ́mọ mi ṣe me here for like six months Go back up mo tún máa sọ pé ah, you need to buy something your, I mean, you need to buy baby over a cream over a. ra nǹkan pẹ́pẹ́pẹ́ tí ẹ̀ wo tí ẹ̀ wo wọ́n seventy dollars only. lè gbà wọ́n ní jókòó twenty dollars. tó ń fẹ́ fún wọ́n twenty dollars. o gbé one thousand sílẹ̀ wọ́n twenty dollars. One you ní o for one year tó bá tún ti after one month or two months wọ́n á come out pé o máa tún fi mí sí wọ́n á lò máa tún fi christos àbí kí ló ń Check christos me wọ́n nírú èwo lélẹ̀ torí mo tó wá pè láwọn ẹlòmíì pé ṣebí tó bá ti di end of kìnnìkan owó tó bá ti make lórí ẹ̀ wàá withdraw ẹ̀ but eléyìí no títí wọ́n fi ló shut down so kó send email at least ọlọ́run máa bá mi sọ gbèsè school yẹn ọlọ́run ti sàn yẹn láàrin ni àbí kí ló ní mo sọ á ah. fún ẹ lórí di one thousand nísìnyí bíi pé mo já pọ́ọ̀tù ni one thousand màá yá tó bá ti fún ẹ màá yá san ara owó lé mbẹ ara fáǹsì ó ṣe wà nìyẹn o wọ́n tún ti ń bẹ̀rẹ̀ sí wọn mọ̀ pé wọ́n ṣe máa ń bá mi sọ̀rọ̀ nìyẹn tó bá ti rí pé fídíò mi kan go viral kò sí there is no monetization on that video to God who made me there is no monetization in it so ẹ bá máa bẹ àwọn fraudster àbàwọn ọkọ̀ tó ń ṣe díìlì ìwèrè kan kẹ́nìkan máa yọ mí lẹ́nu there is no àbí monetization wà mẹ́ni check it there is no monetization on it there is no monetization on it ìgbà tó gba kíní náà gbà yẹn bóyá mo kàn ní iṣẹ́ kan tó lọ ẹyọ kan fídíò mi kan tó go viral màá tí mo dẹ̀ máa rí owó mo kàn fọ́ ọmọ mi ń bẹ̀ because òun náà ń ṣiṣẹ́ mo dẹ̀ níra nǹkan tó fẹ́ owó school gbogbo kan tá máa ṣe mo prepare ẹ̀ tó ń sàn òun náà ni wọ́n gbà òun ló sọ fún mi sìn èyí tá a ṣe síbẹ̀ ń jọ́ sí kò sọ kọ̀ọ̀kan fún mi àrígbà ó tún fẹ́ sọ míì fún mi ọjọ́ tó ní kí n wá bọ́ ra nǹkan nínú bẹ̀yẹn mo fi wò nínú fíríjì mi ò ní ìdẹ̀ ó ní mo sọ pé ṣé kí nìyẹn ń kí ọ high blood pressure ni kò sọ bẹ́ẹ̀ náà ó ní téèyàn bá ní cancer àbí mo sọ pé ó ń clear high uh, blood pressure gbà yẹn mo ló sọ pé téèyàn bá ní cancer o wípé ó bá ń lo medication pé ó máa wà ókè mi ò dọ́dọ̀ òdẹ̀ ní jẹ́ ní gbogbo yẹn bọ̀ pé gbogbo gbogbo nìṣe ló ń ṣiṣẹ́ fún o ó tún lè jẹ́ kéèyàn slim down nǹkan tó sọ nìyẹn tó fi move mi gbà yẹn àbí ó ló máa jẹ́ kéèyàn grow eh, kó look young kó look new ó dẹ̀ ní òkè. Okay mo tún polówó ẹ̀ fún yàngàn mi sọ fún ẹni tó bá ní high blood pressure rárá pé yàn mo yóò rẹ̀ ẹ́ o ṣe kankan mo dẹ̀ wo ọjọ́ tí mo kọ́kọ́ mọ mi yẹn ṣe lórí fọ́ mi bí ẹni máa kú torí iyọ̀ pọ̀ jù ń bẹ̀ I don't eat too much salt bẹ́ẹ̀ ni ní tí mo kàn mọ̀ tí mo ní ni pé mi ò ní too much sugar mo ní low sugar so tí mi ò bá jẹ àbí tí mi ò bá jẹ nǹkan tó bá wà bíi fruit làwọn èèyàn ṣe bá rí mi máa ń ju nǹkan sẹ́nu bíi fruit kí n sọ pé mo fẹ́ mu mi mo fẹ́ mu tíì that's it that's the only thing that that is a problem to me pé mi ò fẹ́ máa weak kó má dà pé èèyàn weak mi ò ní ṣúgà tó pọ̀ ṣúgà tó lò ni mo ní so ẹni tó bá dẹ̀ ti ní ṣúgà tó lò kò lè ní vp mi ò ní vp ọlọ́run dẹ̀ ní jẹ́ ní vp mi ò ní vp but n sìn báyìí wọ́n rí fídíò mi kan tó go viral kò sówó lórí wọn monetize ẹ ọlọ́run gbọ́ àwọn èèyàn fẹ́ kí n máa bínú wọ́n fẹ́ kí n máa kínú mi máa bàjẹ́ àwọn èèyàn kan ló ṣe é ọmọ nàìjíríà dẹ̀ ni wọ́n náà àwọn tó ṣe é yẹn náà kẹ̀dẹ̀ rèé mo fi wọ́n lẹ̀ fọlọ́ mo ti fún wọn ní èpè méje àmì èpè kan péré mo fún wọn mo ní àwọn tó pa monetization yẹn kọ́lọ́run tó da ayé àtọ̀run kó bá mi pa nǹkan tó mí méje nínú ayé wọn that's it that's it mo polówó ni yẹn mo ra mo ra bíi bọ́ọ̀sì mẹ́ta ìyẹn wọ́n tẹ̀ máa ń fún mi direct debit ni wọ́n kò máa direct debit mi àìsínú àkáǹtì mi ni tó bá ti direct debit báyìí mi ì mú ìwà nínú ilé láti gbà yẹn mi ti ń wá ẹni tí mo lè fún gan mi ì já owó wà nínú ilé èyí tí mo já gan ń bẹ̀ ó ní kó máa fi wẹ̀ kó tiẹ̀ máa tún fi wẹ̀ bóyá kádà sómi àbí nǹkan tó níyọ̀ I don't eat tí máa ń ṣe ọbẹ̀ mi ó níyọ̀ minor iyọ̀ ni máa ń fi sí tí máa ti fi spices sí I don't eat too much salt and I don't have those things it's not because of I don't have BP ní ìní ọlọ́run dẹ̀ ní jẹ́ ní ọlọ́run mi ọlọ́run ní jẹ́ ní ó ní mo sọ fún un gbọ́ tolúwa ni mí o <laughs> máa sọ tó sọ̀rọ̀ náà iṣẹ́ nǹkan tó ní mo sọ fún yẹn ṣé mo sọ bẹ́ẹ̀ fún ṣé o ti rí báwọn èèyàn ṣe ń gbúdọ̀ ṣé pé torí pé ó jẹ́ ọkọlọ̀ ẹ̀ jẹ́ ó yàtọ̀ sí tèmi ọdún òdúdú ni kò ń jẹ́ anybody can lie now eh anybody can lie o. ó surprise me sọ bẹ́ẹ̀ fún nígbà yẹn náà bó ṣe máa fọwọ́ kàn mí láyà rẹ̀ this eh, kìnní kan you got to go and take this off God forbid mo sọ fún ẹ níjọ́ kan báyìí tó wá sọ́dọ̀ mi ẹ. what is that. what is my eye. pẹ̀lẹ́ ọmọ ọjọ́ kan báyìí tó wá sọ́dọ̀ mi o sì mẹ́ẹ̀ tó ń fọwọ́ tẹ̀ mí lọ́yàn. I don't think so. okay. tó ní get a gun take this off tó torí pé òun ti ní ó ti ní kìnní mi yọ ọ wọ́n pe àwọn èèyàn síyàn o wọ́n ṣèkà àwọn èèyàn ṣèkà wọ́n á máa mọ́nítọ̀ ẹ̀ kiri àti pé yorùbá dùn bá ti ṣé tèmi bá ṣe nǹkan burúkú mo lè challenge ẹ̀ ni mo kàn mọ́ mọ̀ pé náà lórí láṣà pé mo wà lórí láṣà wọ́n ti rò pé fídíò mi kan ti go viral pé owó máa wà lọ́wọ́ mi wọn ò fowó sí. so wọ́n ti yọ monetization orí ẹ̀ kò sí so òun gbogbo yẹn náà ń wò wow wow wow wá there is no monetization go and check it there is no monetization no need i can show you to you but i don't need that time àwọn tó more one more now go and check it there is no monetization need they remove it actually they brought back the monetization the first time they remove it when the video gun ibara esabod torí ẹ̀ ni mo ṣe esabod lo flag ẹ̀ orúkọ àwọn tó dẹ̀ flag ẹ̀ ó máa kọ síbẹ̀ báyìí you understand me òun ló flag ẹ̀ mi ì dẹ̀ flag show tiẹ̀ ó kàn rí pé wọ́n flag tòun ni ó dẹ̀ wá wò pé títọ́ tó bọ́lá ń ṣiṣẹ́ ó dẹ̀ wá flag ẹ̀ gbogbo fídíò tí mo dẹ̀ ti ṣe sílẹ̀ yẹn tí mo kọ terrorist sórí woman yẹn wọ́n gbé lọ nàìjíríà òun ló bẹ gbogbo èèyàn wá sí àyíndé anyway ìwọ tó bá ṣẹ̀ṣẹ̀ mọ̀ mí tó mọ̀ mí two àmì tó mọ̀ mí two years ago àbí tó mọ̀ mí one years ago àbí tó ṣẹ̀ mọ̀ mí six months ago tó ń sẹ́kọ̀ tó bọ́lá yẹn kò dáa tó wá dá mi lẹ́bi òfófẹ́ wọlé ẹ̀ Ofo ó fẹ́ wọlé ẹni tó máa ń dá mi lẹ́bi ṣó ti yé torí tó ti mọ ibi tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n jà mí lólè ni promoter ni mo ń bọ̀ mi tiẹ̀ máa ṣe kan mo máa tún gbé kí lorúkọ ẹ̀ bọ̀bọ̀ yìí tó tó ti kú ẹ lọ wo irọ́ burúkú tó pa ẹ̀yin ẹ jẹ́ sọ́nàbàyà lọ́wọ́ ọlọ́run ọlọ́run ń bọ̀ bọ̀tọ̀ dídí ọlọ́run kò tí ì yá àmì bíbọ̀ ọlọ́run kò yá lógún ọdún ṣùgbọ́n ìgbà míì ó máa ń yá ní a second ṣó ti yé hmm. ó ní mo pè yẹn sí èmi ní olódodo amáláyà bíi kìnìún ó ní mọ́tò òun lásìdẹ̀ntì mọ́tò ẹ̀ bá lásìdẹ̀ntì ṣé mọ́tò ńlá mọ́tò kékeré ló ń lò that's kìlò kì ṣe mọ́tò kékeré pàṣẹ náà audi eighty ló ń lò so wọn àtọ́dẹ̀ dé ó lọ gbé tesla kọ́dẹ̀ tó gbé tesla ni wọ́n ti sọ lórí social media àwọn olórí burúkú olórí burúkú èèyàn ọjọ́ tí mo kọ́kọ́ polówó woman yìí tí mo gbé wá sórí ibẹ̀ tí mo ní kó sọ sáìtì ẹ̀ náà torí àwọn èèyàn máa ń wò mí mo ní kó sọ wẹ́bsáìtì ẹ̀ kó lè ẹ mà wọn ọmọ celebrity tó nàìjíríà tó pin ọjọ́ kejì kí ló sọ fún mi ó wá bá mi ní i don't want to involve myself mo ní mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé iṣẹ́ lè ya wèrè ni èmi ò bú èmi ò pé ẹ̀nà ìwọ lórí mi nínú bẹ́ẹ̀ ó dẹ̀ rí pé nàìjíríà ni mi ò dẹ̀ rí pé mo wà òkè ó dẹ̀ polówó ọjà fún mi mo dẹ̀ patronize ẹ mo dẹ̀ wá ní òkè let me take you to the, my platform then you have a platform also Nigeria will love this they don't have it in Nigeria and a lot of people also are sick and you say this is good for Nigerians right But uh, NAFDAC will not, I mean, NAFDAC, there's no NAFDAC number. So I was, I did that for her, like bringing her on my platform. The next, that very day, a lot of celebrity of Nigeria. That's why Nigeria celebrity, when some of them will come, they say they want you to comment on that day. Pwah! What do you have to give me? for you to give me crowd after tẹ bá fún yàn tẹ bá ní ẹ wọ́n comment kiri kan tó bá ti celebrate wọn tó fi kan síbẹ̀ báyìí tán bá fún ẹ ló tán rí ẹ pé tó fẹ́ jẹun bẹ́ẹ̀ wọ́n á kàn dọ́gbọ́n mú ọwọ́ ẹ̀ dání ni àwọn tó ṣoore fún yàn onímọ̀ ìpamọ́ ló di ọwọ́ ẹ̀ mú tó bá rí nǹkan tó fẹ́ dáa fún ẹ báyìí wọ́n á kàn bàjẹ́ ni àwọn tó ṣe lọ́jọ́ kejì ṣe ni woman yẹn tó bá bá mi tó bẹ̀rẹ̀ sí wá ṣe gíragíra mọ́ mi mo wá wò pé ah obìnrin tí mo pàdé tí máa ń pàdé ẹ̀ ní elevator a máa you always smile tí bá pàdé ẹ̀ ní Eh, gate a máa kí mi dáadáa ó wá di pé ọjọ́ kejì tí mo kàn gbé sórí platform ló bá bẹ̀rẹ̀ náà màá yàmá pẹ̀lú mi ló bá bẹ̀rẹ̀ sí í sọ fún mi eh, I don't want to involve myself mo ní in what. Okay. Hello? Hello? I'm fine, thank you. I have a. Do, do, do you listen to my uh, my voice note? Yes, but it's supposed to be one month. You know, last time I pay, I supposed to pay on the 30, and I pay earlier. I pay on the 8th. And you said to me, it has to be on the 13 before they restore back my data. And then, this on the on the 13 I supposed to pay on the 13 now. So, getting there, I check it. It was a uh, due bill they now sent to me. I couldn't pay. So, that's why it's, it's getting delayed. I they send me two bill which month this is just second month so which month this is just second month on the 13 making two second month i pay for the first one the second one this is the second one now i supposed to pay for second one and they send two to me why should i pay for two when i will? yeah Oh, for June. Oh. No, but uh, they send it uh, together. The first on the 13, I think they send it on the before 13. Yeah, together they send it too. Okay, it came on the 4. Okay. Okay, but it's going to be due. Okay, it's going to be due by June. Ah, I was scared. That's why I said I cannot pay because now I'm looking for even money to he things are you know. Anyway, Sha, thank you for that. Okay, okay, thank you so much. Oh, you got a better offer? Okay, okay, okay. You're starting school. Okay. Oh, okay, okay, okay. All right. Thank you so much. All right. Okay. Thank you so much. Thank you. Are you to buy? Ọkọ̀ mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni. Ọ̀rọ̀ owó yìí ni o, Canada. This is Canada o. Oh àjàjà kó má rí yàn mi ní boyfriend mi ò ń jalè mi ò ní go for me mi ò ní àwọn àwọn terrorist fún mi lówó mi ì ṣe bí èmi ni wọ́n jà lólè lórí social media wọ́n jà mí lólè láti nàìjíríà kí n tó wá bí ni so mi anything bá fẹ́ spend so màá tún máa wówó kan ẹnìkan tó máa rí jẹ gbà lọ́mẹ̀ẹ́ ní ní báyìí dàbí ṣe máa sọ́nà rèé bó ṣe ń jẹ ṣe jẹ́ ìdìjà rọwọ́ lájọjọ́ sọ méjì tẹ́ pọ̀ sí ẹ jẹ́ máa lọ ok ẹ ṣe o thank you so much eh. so So you got to be careful about what people, um, because people can turn things. Now, the reason why quickly I call her now, she pick my call. I'm saying it, she may listen, and uh, people may tell her whatever. I don't bloody care. You know me, I don't care. Uh, because I'm saying the truth, okay? Uh, and I report me because I don't want people to rope me. And that's why I bring things on the table on the social media here. So the reason why she quickly picked my call right now, um, or else she can just tell me I'm busy now. Can drop your message. I'll go back to you. Message I want to get back to you. It's not my phone. Eh? It's not my phone. So because they saw one of my video that is going viral, there was no monetization on it. It pains me because the depression, what did those people doing that to me, It's for people to think that, oh, this lady should be able to get money. Why is she complaining? So the people doing that evil to me, they are people, the agent of evil, darkness like that, that they want to be destroying. And that's why I cause that anybody click and cling to my platform, destroy my platform, for me to be down, the Lord will destroy such people. And it usually come to pass because I don't destroy them. When people come to me, even if it's not convenient to me, whatever smile I can put on that person's face, I do it for them. So if I do good to you, you don't need to do back back back to me. So if, if, if I now get cross, I get mad about that. So you can't you can't control me. You can't tell me not to explain myself and not to talk. I will complain. Okay? People cannot continue playing game around you. They believe that you're a fool, and then you will not talk. I bring them here. And they don't even know that if you want to do your wickedness, you want to do your bad thing or your, your fraud, don't come around me. He has caused a lot of them ọ̀rọ̀ tá a sọ yóò lè cause problem fáwọn tó bá ń ṣe kiri lókè kan máa wò pé what are they doing you understand me so don't do your evil around me let me make, do whatever i'm doing if i, I pay data i don't make money on the facebook they want to frustrate me for me to get out of it and i'm not going to get out but i'm continue i'll continue to curse by the time see kankan see command stay me and you strike me if you want to be disturbing my finance i pray to god to destroy you shebi you want to destroy me i don't have things to do but that to pray to God and to, to, to ask God to do back to you whatever you are planning for me. That's it. Did I did I offend them? If I'm the one that called them and the account was froze like that, I did that to their children, won't they tell me that I'm bullying or I'm going after children? What do you, do you imagine what they have done to my daughter? That day, I when I gave my daughter won that one thousand, I say, okay, you are going to pay your school fee, you are going to do something for this term that you have to, you know, for the memory time many times you have in your school so if you have more money or you have money from other place maybe anybody dash money that's another thing or you work you if you have a job you get get but it's my duty for me to do that and I gave it to my daughter my daughter say they said they're going to make money little money and I say okay say mommy should I invest little I say okay invest part of it but make sure you invest the one you are going to use for your hair and your you know to take care of yourself your cream he said no okay and getting to the woman this woman she said okay just invest like this investment and she collected all the one thousand did this guy this baby didn't re I mean collect twenty dollar ten dollar back from the money now she's telling me another thing you know what you know what yeah I borrowed twenty-five thousand from somebody and I invested it on somebody because they are he, he monitor my page they are part of people who cling to my page and I help her for the first time and the first second day this Nigeria celebrity tí bá dá orúkọ àwọn celebrity tó pè é ní ọjọ́ yẹn you won't believe it the celebrity of Nigeria that called this lady and that's why some of them I look at them like ó fi picture méjì wọ̀n mi now money, but ìgbà tí mo ti misbehave wọ́n ní tell me money? some people call it ó yes some people just message me this and that that that that that that show me your their face bó ṣe mú nǹkan jáde tó mú nǹkan jáde tó mú nǹkan I'm wọ́n ní oh àwọn eléyìí àwọn celebrity tẹ̀ rè pé nǹkan bàbàrà yẹn àwọn ló pè wọ́n and àwọn young young people yẹn ni ìkan wà nínú want to get couple tó jẹ́ pé gbogbo èèyàn man for you, wò báyìí ó wà lára wọn bẹ́ẹ̀ ni tí ò ti bímọ ó wà lára wọn ìkan tó ga gògò báyìí tó jẹ́ pé star tó yẹ pé gbogbo èèyàn ti mọ̀ káàkiri àgbáyé ọkùnrin ó wà lára wọn you see they call and they, all all these people dey be coming under your platform they want you to celebrate them on your platform àwọn tá a lè fẹ́ máa ṣe yẹn fún ẹbí oṣù oníbàárà o kéwọ̀ọ̀nù yẹn tó wájú òǹkan ló bẹ̀yìn wọn máa ṣépè fún ni màá lo àdàbí fún àdàbí tó yẹ pé mo sọ pé mo jẹ́ ọmọ rance àdàbí tó yẹ pé mo jẹ́ aláṣẹ́wó àdàbí tí màá ṣe ogún mi àti iṣẹ́ mi ni mò ń ṣe nígbà tẹ wá pàdé mi lọ́nà tí mo dẹ̀ ṣe promotion tẹ wá lẹ mọ ẹnìkan bá yé ẹ̀jẹ̀ ẹ wá fẹ́ bá yé mi jẹ́ èpè ni máa fi pa yín ọlọ́run dẹ̀ máa support mi èmi mo ọlọ́run ti sọ mí di má jẹ́ n sọ̀rọ̀ ẹ mọ̀ pé àwọn èèyàn ń sin tán bá lágbára tán máa láwọn dòòṣà bẹ́ẹ̀ ni ọlọ́run lòòṣà kúnlẹ̀ bọ̀ ṣùgbọ́n òòṣà kúnlẹ̀ bọ̀ tó dá ayé àtọ̀run ó gbénú mi tó dá gbogbo òṣàyé tí òṣàyé ò lè yájú sí ó ń gbénú mi mi ì ṣe bí fún yín mi ò jẹ̀bi yín ẹ kàn rò pé ẹ ti ń ṣèkà fáwọn èèyàn etí ẹ lágbára láti bá yé èèyàn kan jẹ́ lẹ́yìn tẹ́ ṣe náà ẹ náà màá sunkún báyìí kò jẹ́ nǹkan kan fún yín ẹ ṣèkà fọ́mọ mi ẹ pa bàbá ẹ lẹ́yìn náà ẹ bá tó máa fi èpè pa yín mẹ́rin mi ì dẹ̀ mi I fear no none of you you want to know me now ibi tí mo lọ lánàá yẹn you are monitoring me what are you monitoring me for only people that monitor people that you don't have good thing for me you don't let monitor me you are a terrorist because I said something against you and ẹ̀yin mi ní gbẹ́nu kò lọ́rọ̀ yín tí bá tiẹ̀ ní mo dákẹ́ gan ọlọ́run gan gan tí a ẹlẹ́mọ̀ ṣẹ́rí màmí ti máa lọ ṣí àwọn fídíò tí mo ti ṣe twenty four years five years ago ohun tí máa fi tell you. ẹ̀rí mo yọ kúrò ní I don't remove it I don't remove it and I have proof for it and I have point for it. I approve for it I appoint for it àwọn èèyàn lọ sí nàìjíríà mo complain pé mo kúrò nàìjíríà mo kúrò fún yín ẹ ṣèkà oríṣiríṣi fún mi ẹ gba nǹkan ní mi mo tún débí instead of àwọn tí mo dárúkọ yẹn kó sọ pé wọ́n sorry kọ́kàn tiẹ̀ jẹ́ kí n máa lọ ṣòwò mi ní òbèrè owó lọ́wọ́ wọn kọ́kàn fi mílẹ̀ kí n lọ máa ṣiṣẹ́ mi lẹ́yìn ìgbà náà wọ́n tún ṣe many things lẹ́yìn ìgbà náà wọ́n tún wá fún mi lẹ́yìn ìgbà náà wọ́n tún ṣe wá gbòdìdí ẹ̀mí ó dídí Ah ìwọ tó rẹ́rìn yẹn òfò ló máa ṣe ẹ́ ikú burúkú ló máa kú ó ní jèrè láyé ẹ̀ torí mi ò sọ̀rọ̀ ẹ̀rín bíbá ikú burúkú ló máa kú wọ́n máa sin ẹ́ láàyè ni kó ṣì dànù sígbó orí nǹkan tó gbé sí bíbá ó ní jèrè you think I dey play with you ni I dey play with you ni ọ̀rọ̀ mi ó ti kó bọ̀ lọ́tọ̀ fi ó dẹ̀ máa kó ba yín gan ni kò dẹ̀ sí kí n gbá tẹ̀lé ṣe fún mi the old world máa sọ pé ayé ń wò yín àwọn àdá ayérayé ń wò yín tó dá ayé àtọ̀run wò yín àtàwọn tó dẹ̀ tún hẹ́ẹ̀ tí iṣẹ́ burúkú tẹ́ ṣe ní àwùjọ wọ́n ń wò yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín ayérayé ń wò yín ojú elédùnmarè ń wò yín àtòjú àwọn tó kórìíra àwọn tó ń pààyàn láyé àti tẹ́rọ́rìsì ẹ̀ ẹ̀ ní ṣoríire yé tà ẹ̀mí yín ni mò ń lò ní ẹ fún mi lóúnjẹ ni ẹni tí ò dájọ́ mo sọ̀fọ̀ lórí burúkú yẹn wọn àtúnfẹ́ kó gbé wọn ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń sin mi ò ní ṣeṣẹ́ mi ò the Lord said to me I should not do iṣẹ́ tó bá bí iṣẹ́ àwọn kọ̀mọ́nà káwọn wèrè kankan dédé gbé story wa kán wá fẹ́ máa sọ pé ìwọ kí ló dé ṣe mi báyìí fact tolúwa ni mí tó bá ti ráyè ìjọ tó lọ lọ́hùn gbogbo àwọn yàtọ̀ sí fídíò tí mo ti ṣe tipẹ́tipẹ́ o gbogbo àwọn yàtọ̀ sí wàásù o sórí àwọn kan tí bá gbórúkọ wọn síbẹ̀ tí mo kàn lórúkọ wọn tí wọ́n ń ṣe president tí wọ́n ń ṣe minister tí wọ́n ń ṣe àwọn olórí orílẹ̀-èdè wàá bá mi dìde ìtòrúkọ wọn yàtọ̀ sórúkọ Esabod tó ti wà ní táìtù yẹn ṣóńgbọ́ èyí tí màá máa sọ pé ìwọ lágbájá ìwọ ni mò ń bá wí ìwọ tàmẹ̀dì ìwọ mò ń bá wí mo kàn ń polówó ẹ̀ ní káwọn èèyàn gidi lè mọ̀ yín mi ò pé àwọn kọ̀ mú mi ò fẹ́ pè yín mọ́ mi ò fẹ́ polówó yín mọ́ mo fẹ́ ṣiṣẹ́ fún ìjọba bírú àwọn bíi kí ni wọ́n porúkọ ẹ̀ EFCC kí ló wí bí EFCC bí àwọn ọlọ́pàá bí gbogbo àwọn èèyàn tó ń ṣe dáadáa àwọn tó fẹ́ kí orílẹ̀-èdè dáa bí àwọn ìjọba kí n sọ pé America government United Nations Canada government kìnìkan government Nigeria government eh, kìnìkan government Lagos state governor kìnìkan governor kìnìkan governor láti tún orílẹ̀-èdè ṣe ni mo fẹ́ ṣe ṣẹ́rí kẹ́ máa gbẹ́jọ́ wèrè kan wá kí wọ́n máa gbẹ̀yìn rífra ẹ̀yìn lórí kúkọ ẹ̀yìn ọmọ òṣì rádàrá kan kẹ́ta máa ṣe bẹ́ẹ̀ platform yẹn kò sí èrò kò ń ṣe platform àwọn ẹdìyẹ àti ọ̀kínwèrè abẹ́yẹ kẹ́yẹ abẹ́yẹ àparò is for the dignity and decency ẹ̀dẹ̀mọ́ pé rò pọ̀ lókè bẹ́ẹ̀ ni tó ti yẹ yín bẹ́ẹ̀ kí orílẹ̀-èdè nílẹ̀ èdè àlàwà wà fún àwọn òsì fún ẹjọ́ wèrè yín àwọn òsì ní kátígórì yín òní dá fún yín ètí mo polówó yín lọ́fẹ̀ẹ́ ti tó ó ń gbọ́ ètí mo yín lọ́fẹ̀ẹ́ ti tó àwọn òyìnbó tí a bá gbájá síbẹ̀ rí bájá yẹn ṣe go viral tó bá gbé fídíò yẹn ìkan báyìí tó bá ti gbé fídíò ti nàìjíríà ẹnìkan báyìí ló máa tẹ láìkì sí fídíò tó ti go viral lórí pílàfọ́ọ̀mù mi tèmi àti tàwọn òyìnbó tí n bá gbé síbẹ̀ ní ẹ̀yin kẹ́ni máà ní kò dẹ̀ ní dáa fún yín tá a bá dẹ̀ rí ìṣerere náà tán ẹ máa fẹ́ ká fi sìn yín ni olóòfò máa fi sìn ìjọba máa fi sìn gbogbo àgbáyé máa fi sìn ọlọ́run